أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته لا يتعتدى كفو علوم أترى عليكم إيكاة إيكاة فون أسواجوا أغاوا النبي محمد صلى الله عليه وسلم abẹ́lọ́run kọ́lọ́run kó ṣàlékún ìyọ́nú rẹ̀ fún àwọn ará ilé ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba kó máa bọ̀ títí tí ó fi kárí àwa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ tafsiru ń tẹ̀síwájú àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n àyà ẹlẹ́ẹ̀kárùndínlógójì àyà 35 inu ita nabi adam alayhi salatu wassalam qala ta'ala وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة فكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم olúwawa ó ń tẹ̀síwájú nínú ìtàn ádámà lẹ́yìn tí ọlọ́run ọba tó ti ṣe ìdánwò fún ádámà àti àwọn màláyíkà tọ́lọ́n sì ní kí ádámà kó gbégbá orókè látara ìmọ̀ tọ́lọ̀ ní kí ó ní nípa ìmọ̀ àwọn orúkọ nǹkan lẹ́yìn náà lọ́lọ́wà wá ní kí àwọn màláyíkà kí wọ́n fọ́rí balẹ̀ fún Ádámù tí gbogbo wọn sì ṣe bẹ́ẹ̀ àyàfi Ìbílísù èyí tí ó gbẹ́rùgbọ́n rí tó sì ṣègbéraga tó fi di ẹni ẹ̀kọ́ lẹ́yìn náà Olúwa wá sọ fún Ádámù faqulna ya Ádámù a sọ pé ìrẹ Ádámù uskun anta wa zawjuka aljanna ìwọ àti ìyàwó rẹ ayọ̀ǹda fún ẹ̀yin méjèèjì kẹ máa gbé inú ọgbà àlìjánà kìí sí gbé nìkan lásán wa kula minha ragadan haythu shi'tuma ẹ máa jẹ ẹ máa mu nínú ọgbà àlìjánà gbogbo tó bá wù ní ẹ jẹ gbogbo tó bá wù ní ẹ mu ṣùgbọ́n o wala taqraba hadhihi ash igi patikula, yìí igi pàtó yìí eléyìí igi yìí gangangangangan ẹ má débẹ̀ o ẹ má súnmọ́ bèlè tẹ́ẹ̀tẹ̀ wá jẹ nínú èso rẹ̀ torí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ fatakuna mina zalimin ẹ ti ṣe àbòsí fúnra yínú o tẹ́ bá ilé súnmọ́ igi kan ṣoṣo ta ni ẹ má súnmọ́ yìí ẹ ti ṣe àbòsí fúnra yín agbogbo igi tó kú bó ti pọ̀ tó ná ọgbà àlìjẹ́nà gbogbo ẹ̀ pátá náà lẹ́lẹ́tọ̀ sí àti máa jẹ fàzálàwọ́mà ṣàìtọ́n àzálà huwa alwuqu fi zalal wa fi zayg zálà ní kí kẹsẹ̀ ó yẹ lẹ́yìn ìmà zallat aqdamu alimin matala ẹni tó bá ní mímọ̀ tó wá ṣe mistake so mistake tó yẹ pé ní ó lè ó lágbára ó ní zallat qadama tó ẹsẹ̀ rẹ̀ yẹ so a tó máa lò náà fún ẹni kíyàn ó kí nǹkan ó kó fẹ́ rí bákabáka máyà lọ́wọ́ fẹ́ á ah, ẹsẹ̀ rẹ̀ ó yẹ àbúnalẹ̀ ìtìwọ́n sọ pé ní alágbájá ó nalẹ̀ ni pé ó ṣe àṣìṣe ó ṣe àṣìṣe fàázálàwọ̀mọ̀ ṣẹ̀tọ́nù àníhà ṣẹ̀tọ́nù ọba mú ẹsẹ̀ wọn yẹ kó nù ọgbàlìjẹ́ náà fàákọ́rájáhùnmá mímá kí a wa Hawa kó nù fàkúnnà bíkò bá àbúkùn lè bá àbúkùn àdú ọlọ́run ni a sọ fún àwọn méjèèjì pé ó yá ẹjáde ìbíkò ọlọ́run la sọ fún gbogbo wọn ádámà hawa àti ìbìlìs ní gbogbo yìí ẹjáde bá àbúkùn lè bá àbúkùn àdú ẹ̀ sì máa bára yín sọ̀tá ni ìbìlìs àtọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ò lè jọ́rẹ̀ láíláí ìdíkọ́ ni wíwọ́n àná pé ní wàkó ní ẹgbẹ́ tó bá àbókùn lè bá àbẹ̀ nàdú ọ̀tá tó ti bẹ̀ láti sìn ìbílẹ̀sì ti rí ádámà ní orogún ẹ̀ wọ́n lọ́wọ́ wá ní kí mi ó forí balẹ̀ fún mi lọ fi dá ìyẹ̀pẹ̀ tó fi dá àti àmà àwọn ibi tó ti mú so ìgbéraga ti ń bẹ lọ́kàn rẹ̀ wàlákan fil ardi mustaqar gbogbo yí ẹ sì máa sẹ̀mí lórí ilẹ̀ẹ́lẹ̀ ẹ máa gborí ilẹ̀ẹ́lẹ̀ wàmátá ẹ sì máa gbádùn ṣùgbọ́n ìlàhìn fúngbà díẹ̀ náà ni fatalaqa ádámù min rabbihi kalimatin lẹ́yìn rẹ̀ olúwa wa ó fi làpàá ọlọ́run wa fẹ́ràn ọmọ ẹ̀dẹ́ ènìyàn olúwa wa fi gbólóhùn èyí tí ànábì Adam tí ó wí tọ́lọ́run ó fi fi oríjì ọlọ́run fi máa nígbà tó sì wí fataba alayhi ọlọ́run bá gbà tútù bá rẹ̀ torí pé rahim ọlọ́run ọba gbà tútù bá so ya Adam ó dáa ní fẹ́ báyàn sọ̀rọ̀ kí yóò ya fulani ìrẹ́ lágbájá so ọ̀dà kí yẹn ó pè ìdá kí yẹn lo yá àbí ká lo orúkọ rẹ̀ ẹgbẹ́ bọ́lá wọn bá ti lo yá adam níbí oskun asakanu owó almawa olmahajá ibi tí èèyàn máa ń gbé tí yóò ti ní fọkànbalẹ̀ pé alhamdulillah yóò ní fọkànbalẹ̀ kúrò níbi oòrùn yóò ní fọkànbalẹ̀ kúrò níbi òjò yóò ní fọkànbalẹ̀ kúrò níbi atẹ́gùn tọ́ni ìwọ àti ìyàwó rẹ̀ anta ìwọ àti ìyàwó rẹ ẹ máa gbénu ọgbàlìjẹ́nà àwọn onímọ̀ alùsọ́nàtì ọ̀jàmáà wọ́n lo ááyà yìí wípé àlìjẹ́nà onídẹ̀ẹ́ra ọlọ́wọ́n bá ti dá torí àlìjẹ́nà yìí náà ni èyí tí àbẹ̀lọ́hún kaba oúnṣẹ́ ọlọ́wọ́n bá wọ̀ sallallahu alaihi wasallam kaba wọlé ọlá kaba wọlé ọlá àlìjẹ́nà yìí náà aljanna bákan náà ni iná ọlọ́ọ̀bá ti dá méjèèjì tó ọlọ́ni ọkọ́lá mi ni ha ragadan haythu shi'tuma ẹ máa jẹ ẹ máa mu ìtọ́wá wù yín ṣùgbọ́n la taqraba hadhihi shajara wala taqraba hadhihi shajara àmọ́ o ẹ má súnmọ́ igi yìí àoríṣiríṣi ọ̀nà ó ní alkùrán àti súnà ni wọ́n máa ń gbà láti ṣe nǹkan ní èèwọ̀ fún wa nínú usulul fiqh wọ́n sàlàyé fún wa bóò láti lè máa gbọ́yé ní pé nǹkan ẹ̀tọ́ ni nínú nùsọ́sọ́ al-Qur'an ní pé nínú àwọn ẹ̀rí al-Qur'an àti súnà kí láti máa gbọ́yé ní pé ní nǹkan èèwọ̀ ni nínú ẹ̀ a máa gbọ́ ìtọ́ ọlọ́mọ sọ pé ní ifọ̀ gẹ́gẹ́ bí aqimu sọ́lá wa atu zaka wà á kọ́rọ̀bọ̀ lọ́ àkọ́rọ̀bọ̀n hasanan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀tá bá ti ń rí fẹ́ẹ̀lù amur yíò iṣẹ́ àṣẹ command statement kọ́ìdà ni wípé al'asulu fi al'amur mutlaq alwujub aw al'amur المطلق يقتضي الوجوب الأمر المطلق يقتضي الوجوب ní gbogbo ìgbà tí iṣẹ́ àṣẹ bá ti ń wá tí ó sì rọ̀pọ̀ mọ́ nǹkan kan míì tí ó máa fún wa lára wípé kìíní yìí kìí sọ̀rọ̀ àyàn tòtàbá ti ń tẹ sẹ́yìn lámórì tí máa ń imply náà ni wípé nǹkan tó padà dán òun náà ni bákan náà òní pé bí kò wá ń gbọ́ sọ pé ní kátàbà gẹ́gẹ́ bọ́lá ọ̀sán nù alùpàní pé ní yáyọ lẹ́sìn àmànú kó ti bá alẹ́ kó mọ̀ síyàmù kàmà kó ti bá alẹ́sìn àmì ọ̀bìlì kùm tó kátàbà lára síyàgù tí a máa gbọ́ yín bẹ̀rẹ̀ pé ní nǹkan yìí ọ̀ràn yẹn ni aláwọ̀ bá sọ nínú ìrún ní pé ní inna salata kanati ala almu'minina kitaban mawquta níbi ìsígà méjì ló wà ń bẹ̀ àlá máa pé ní àlá fúlánì àyẹ́fà alkada ọmọ tó mà sí ọ̀ràn àyàn inna salati inna salata kanati ala tó ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì ni pé ní kitaban mawquta kìtàbù níbẹ̀ náà òun náà tó mà sí pé ní ọ̀ràn àyàn ni tó nínú àwọn síyàgò tá a máa gbọ́ yé wípé ní nǹkan kan ọ̀ràn àyàn ni òun ilé ìnú sólù bákanáà haram tó lọ wá sọ wípé ní látàfún alùkádà ẹ má ṣe nǹkan báyìí látàfún alùn yìí ń sígátù ànáyì nù sígátù ànáyì gẹ́gẹ́ bá sọ nù amúrù wípé ní al'amúrù mutlaq iqtadi al-wujub bẹ́ẹ̀ náà ni ànáyù al-mutlaq yaqtadi al-wujub tí kúránà àbí súnà bá sọ pé ní mẹ́ṣẹ̀ nǹkan wọn ni pé ní èèwọ̀ òun náà ni tí kúránì ń wí àbí nǹkan tí tí súnà ń wí tàbí tí kúránà bá sọ pé ní kápẹ́jú ẹni sọ sọ pé ní wala tu'tu sufaha'a amwalakum allati ja'ala Allahu lakum qiyama àwọn owó yín dúkìá yín tí kúránì ṣe ní okùnfà ìmá gbégbé sí àlàáfíà ẹ má kó fún àwọn tí wọn ò bá tí ì nílà káyì tí wọn ò bá tí ì ní róṣùdù tí wọn ò dá ọ̀tún má yàtọ̀ sí òsì ẹ má kó fún wọn so wàlá tó tó sùfà níbẹ̀ wọn nìkan èèwọ̀ ni kéèyàn ó kó owó fún ọmọ òrukàn dó òun ló ní owó lóòótọ́ kò tí ì làákàyè láti dìvẹ́lọ́pù irú owó bẹ́ẹ̀ èèwọ̀ ni yóò máa jẹ́ wọ́n sọ ní pé wala taqrabu zina ẹ má súnmọ́ zina tó náà ọ̀nà tí kùránà àti sódà tó wọ́n fi ń gbà kọ́ nǹkan fún yẹn ní pé ní káàtì ẹ̀kọ́ kọ́kọ́ fẹ́ má dídì nǹkan ẹ má súnmọ́ dìlìntàsí tẹ́wàá ṣe àpẹta náà bá ń sọ ẹ̀kọ́ ní ọgbọ́dọ̀ súnmọ́ náà o ìgbókòtẹ̀ má dídì ẹ̀kọ́ má súnmọ́ ká tó máa sọ wípé ní yóò wá fọwọ́ kàn so annayu an qurbani shay nahayun jazimun ní tí kòránà àbí sọ́nà bá ní pẹ̀kẹ́ má sún mọ́ sọ ni pé ṣíṣe nǹkan òun gangan bàbá ńlá ìwọ̀ ni tó bá ilé mú ìsúnmọ́ rẹ̀ jẹ́ ìwọ̀ lẹ́kùn rẹ̀ náà yóò máa jẹ́ ìwọ̀ onírúurú bíi ọlọ́run sọ pé ní wà látàkọ̀rọ̀ bá a di ṣájọrọ̀ tó pé èèwọ̀ ní ẹ gbọ́dọ̀ jẹ èso òun torí pé sísúnmọ́ èso òun gan èèwọ̀ ní ká tó máa sọ jíjẹ rẹ̀ tó rádà tí wọ́n sábà ń lò nǹkan báyìí láti ṣe kí máa èèwọ̀ láti láti ragbà dí èèwọ̀ nígbà tó bá ti ragbà dí lápẹjú ẹni sèyàn gbẹ́pọ̀ tó síbì kan kò sì tẹ́kẹ́ ni ẹlẹ́ni ó wájì sínú kòtò náà ṣàpẹ́ tí ó ṣe ní wípé yóò ragbà jí kòtò tó gbẹ́kalẹ̀ ọ̀hún tóró lè ṣèyàn ní ní sòòtá àbíkẹ́yìn ó dáko èèyàn fẹ́ kẹ́rin ó débẹ̀ ǹdẹ́ yóò ṣe ní pé èèyàn fẹ́ sí irú oko báwọn so ìmọ̀ àlùmáàsí kára gbàdí ẹ̀tẹ̀ òun náà ni kàtọ́ wípé ní kéèyàn má dé kọ́mọ̀sọ́mà fèlè tàbí tí ó wá ṣe wala zina ẹ má súnmọ́ zina ṣíṣe ìlẹ̀ ìtàfikẹ́tẹ̀ wá fẹ́ wá ṣe bákan ni wala taqrabu hadhihi shajara wala taqraba hadhihi shajara ẹ̀yin méjèèjì ẹ má súnmọ́ èso yìí o ká ní ẹ̀tẹ̀ wá jẹ́ títúmọ̀ rẹ̀ gan èèwọ̀ ni tó tẹ bá súnmọ́ ntí ó lè dìde náà ní pé ní tó dá wa eléyìí tó àti wípé ní gbogbo tí ṣẹ̀rí àbá tẹ̀lé wọ̀ fún wa ká jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ ìjìnà sí ń tọ́lọ́ bá ṣe léèwọ̀ òun lè yóò lè fi ní tọ́kànbalẹ̀ wípé ìrònídé díẹ̀ nígbà kọ́ra nǹkan kọ́ alátakọ́ra bó zina ẹ má súnmọ́ zina gbogbo ohun tó lè súnmọ́ òrùbánù níbẹ̀ ń ó túmọ̀ sí pé ìwo obìnrin olóbìnrin èèwọ̀ ni torí ìmáwó obìnrin olóbìnrin ara kòròbánù ìzìnánú ara pẹ̀yàn súnmọ́ ìzìnánú ìmájọ wà pẹ̀lú obìnrin olóbìnrin tí è ṣe máhàrámù ní ibi kọ́lọ́fín níbi kálúwà in privacy èèwọ̀ ni orúnṣẹ́ ọlọ́wọ́ bá ìkẹ́ ọ̀nà tọ́lá ìkọ́ wọn bá sọ wípé ní kò ní sí ọkùnrin ìkan àtòbìnrin ìkan tí wọ́n ń ṣe léwà ara wọn kan wá wà níbi tẹ́nìkan kan ò sì rí wọn illa wa ṣàìkọ́nú sáàlìsúhùmá ṣàìkọ́nù ló sì kẹta wọn ṣàìkọ́nù náà ló sì kẹta wọn ẹni tí ṣàìkọ́nù bá ti sì kẹta rẹ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ sí ya ńláwa Hawa àti bàbá ńláwa Ádámù yìí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sáwọn náà lára ẹ má sọ má zìnà òun náà ni wípé ìmá ìmá wọléwọ̀dé wọléwọ̀dé wọléwọ̀dé wọléwọ̀dé lẹ́ni tí èsì maharam èèwọ̀ ni so gbogbo àwọn nǹkan wáyé yìí ni ma jẹ́ èèwọ̀ nínú inú ṣẹ̀ríà bákanáà ìmá gbélé pọ̀ àbí ìmá pààlàpọ̀ ìmá mádùúgbò pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ṣe ẹni ọlọ́run wàhálà ní ma ń kó bá ní ma ń kó bá ní ó ń ṣe ọlọ́run bá ìtọ́lọ̀tọ́lá rẹ̀ kọ́ máa bá ó fi àpèjúwe kalélẹ̀ ó ní masalu àjẹ̀lẹ́sì máa bible mis ẹni tẹ́ wà àti ẹni tùràrí ẹni tí ń ta tùràrí àlìmísìkì tájọ́ ń jòkó tájọ́ pa àlàpọ̀ ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ń tàtòrò àrí àlìmísì kí òun yóò ma kó dáadáa látara rẹ̀ ó bá délé ẹ́ta ma gbónà lára ẹni ìyẹn bẹ̀rẹ̀ bèèrè pé ẹ ni kò lólọ́fíńdà ṣùgbọ́n tájọ́ ń jòkó òun ló sórí látara rẹ̀ àpèjúwe kí yẹn máa bẹ́ni rí rìn nu bí yẹn bá ń bẹ́ni rí rìn pẹ̀lú ògbọ́lọ́wọ́n ọba òun náà ó sórí rí òdìkejì náà sì ni oúnjẹ ọlọ́run mápẹ̀júwe tiẹ̀ wá ó ní àpẹ̀júwe jẹ̀lísù sùúrù àpèjúwe ẹni tí ń bá ń bá èèyàn abú rìn ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń jòkó ti alágbẹ̀dẹ alágbẹ̀dẹ bí ẹ̀fín ilé àgbẹ̀dẹ àti kíkẹ́ ẹ̀ná ewìrì àbí ewìrì àbí ewìrì ẹ̀wìrì tó máa ń fi fínáfínà fínáfínà fíná tó máa fi ń fíná ìtàparara rin kò ní jẹ́ ó gbádùn ẹ̀ẹ́fẹ́ alágbẹ̀dẹ kò ó gbádùn so nígbà tí a bá ń jòkó ti àwọn wẹ́dà ni ẹ̀rí pé ojú rẹ̀ bí ò bá múra ó láìkílè kọ́ má bàa kalẹ̀ pẹ̀lú àkèjì pàǹtà ni wọ́n o ṣùgbọ́n àpẹ́ wọ́n àlámà wípé bí a bá ń jòkó tì wọ́n ẹni tí ń jòkó ti wẹ́dà àtẹni tí ń jòkó tẹ́ so ó ń ṣe ọlọ́run bá kó wa sallallahu alaihi wasallam ó mú àpèjúwe méjì yìí wa làwọn àfáàmọ́ sọ pé ní kéèyàn ó gbìyànjú dáadáa kéèyàn ó jìnà sí gbogbo àwọn oníṣẹ́ ẹbí ẹnìkan náà kan níbẹ̀ pé ní àlílmárì látàtàl abúsírí kọ̀rí náà wò fàkúlù kọ̀rí ní bílmù kọ̀rá ní ẹ̀kútàbí àlílmárì látàtàl tó bá fẹ́ bèèrè nípa èèyàn má lọ bá gangan kan bó lẹ́sẹ̀ rí àbàdà bó wabsir qarinahu àwọn tí ń bá rìn lọ wá lọ fakullu qarinin bilmuqarani yaqtadi torí pé ẹni tí wọ́n bá jọ ń rìn ìwájọ́wà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ àwọn ọlọ́dọ̀ òyìnbó náà àwọn náà wọ́n ajíyí ń wò ní ìmọ̀ròyìn àti tọ́ọ̀sì yorùbá náà sọ wípé ní bí èèyàn bá ajá rìn àfàìmọ̀kó má jẹ̀gbẹ́ so yí wọ́n túmọ̀ sí pàtàkì ẹni tí pàtàkì alábàárìn píà alábàárìn kò sí pàtàkì so wọ́n sọ pàtàkì kí òbí ó múra ó sì mójútó àwọn tí ọmọ rẹ̀ tó máa bá rìn bàbá gan kó gbìyànjú kó mójútó àwọn tó ń máa bá rìn ìyá kó gbìyànjú kó mójútó àwọn tí tí wọ́n máa bá rìn ẹni tí yóò máa bá rìn tọ́lọ́ ní kéèyàn sórí látara rẹ̀ ló dá kéèyàn máa bá rìn pẹ́pẹ́ ní yóò máa sọ ọ̀rọ̀ bó láti fẹ́ wa bó láti máa ṣe mọ̀rọ̀ ọjà tọ́lọ̀bá tó ní ká rí parí à ní ibi báyìí ìdánilẹ́kọ̀ọ́ mẹ́mbẹ̀ àmórísẹ́rà báyìí tó ṣe láǹfààní àbẹ́ẹ̀rí àyà báyìí ó mọ̀ yẹ ká reflect lórí rẹ kàtì ẹ̀gbọ́ yé tó rú àwọn eléyìí ẹ̀rí pé èèyàn máa lékún ní ní mímọ̀ àwọn sálàf àwọn ẹni ìṣáájú alkiyama kan ara wa létí sọ̀rọ̀ eléyìí òní máa mú kí ọkàn èèyàn kó rọ̀ ìtọ́lọ́wọ́n ọba kí n sì máa mú kí àwùjọ náà àti kó dáa torí gẹ́gẹ́ bá a ọgbà wípé ní alkọ́líbù ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun gangan ni kọ̀ǹtrólà ìníkàlùkù ó ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam ti jẹ́ pé yàwó pé ní inna fil jasadi mudghatan idha salahati salaha al jasadu kulluhu wa idha fasadati fasada al jasadu kulluhu ala wa hiya al qalb àdínábì sallallahu alaihi wasallam sọ pé ní ara wa yìí bá sí ẹran kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo ara tó pátápátá náà ni ó ní àlàáfíà ṣùgbọ́n tí ara bá ń ṣe àárẹ̀ bá ṣe ẹran tí máa ń ṣàárẹ̀ gbogbo ara tó kù náà ní aláàárẹ̀ annabi sallallahu alaihi wasallam sọ pé ní àlá alhamdulillah àlá wàhíyá alqalb ọkàn ọkàn ni ọkàn ni nìkan mú sọ máa ń bómi pé nípa iná látàmà aláàbùsọ̀rọ̀ wàlákin tàmà kòlóbù aláti fi sùdù kíyàn fọ́lójú kọ́ ni nǹkan ni àìdá kíyàn bá fọ́ ọkàn yorùbá wọn pé ó fọ́nu fọ́ra àfọ́nu fọ́ra sọ̀rọ̀ tó bá ti fọ́nu fọ́ra kọ́ra kójú ẹ̀kọ́ kó máa fi rí náà kò sáǹfààní fún kò sáǹfààní fún àmọ́ ìfọ́jú yóò ṣe kìí ṣẹ̀ṣẹ̀ kọ́dà kìí ṣe àléébù lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú tó pé afọ́lójú kò ní kó kó má gbogbo ntẹ́ni tí tó yàn rí lọ́pọ̀ tó ń rí òun náà ṣe àbẹ̀lọ́ àkọlọ́kọ̀ bá tún nàìjíríà tó wá náà ṣe kó má sí káwọn àkànni people of special need so gbogbo ìtọ́nà bá ti kí ṣe ìjọba ọmọ nǹkan tí ń ṣe kò sí lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àfáwà ní mlaka ní Saudi Arabia mufti mufti yìí tó lọ mufti ibn bazi so kẹfífù ni wọ́n ṣekáàlù ṣe kẹfífù ni ìmọ̀tánsì ń bẹ ní agbárí wọn mashallah tabarakallah torí náà torí gan-an wọ́n gbá pé lọ́dọ̀ wọn torí náà torí méjèèjì báyìí so kánrin èèyàn ni wọ́n pé lọ́dọ̀ wọn so alhamdulillah kọ́nà kò sàlẹ̀kùn ìkẹ́ àtijẹ́ fún fún wọn so wala ta hadhihi shajarata fatakuna mina dhalimin kí èyàn ó máa kí èyàn ó gbìyànjú kó gbìyànjú kó wo àwọn tí ó máa bá gbé nínú ilé ni ládùúgbò ni nínú ìlú ni tó àwa náà nàìjíríà àwa mùsùlùmí nàìjíríà náà àwa náà àfaragbá àfaragbá tó pọ̀ tó náà gbé so àkó èérí tó pọ̀ látara wọn àké èérí tó pọ̀ látara wọn kọ̀sí nípìlẹ̀ nípìlẹ̀ kódà ìmúra Yorùbá gan-an ó sàn bàtàwọn àkádé tó di pé kò sí àtọ̀ láàrin pé bẹ́ẹ̀ ń lọ ilé ìjọsìn àbí àìlọ ilé ìjọsìn òun náà ni àtọ́ lórí ilé ìjọsìn àtọmọlẹ́yìn òun náà ni àwọn mùsùlùmí fẹ́ pé ní àmbẹ́lọ́ ní fún wọn tí wọ́n tí ní àgbọ́yí tó dáadáa àwọn yíòun o wọ́n kà máa wọ́n máa ṣe ní ìró wọn ni ó ní wípé ní ọlọ́nkan làwọn ń sìn báyìí pé ní ọ̀rọ̀ òtí ìyé wọn so àbẹ̀lọ́ ọgbọ̀n tọ́lọ̀ òtí ìyé kọ́lọ̀ kọjọ́kọ́rọ̀ òyé wọn ìmáṣeléyìí ìmá ń kó èrí bá ọkàn bọ́kàn báyìí ti dọ̀tí wàhálà ni ló fàtọ́ yẹ pé ní lára àwọn àdúà tànàbí máa ń ṣe sallallahu alaihi wasallam òun náà ni allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinik allahumma ya muthabbital qulub ثبت قلبي على دينك اللهم أعطي نفسي تقواها وزكيها أنت خير من زكاها sọ̀nìfìlẹ̀ tọ́lá máa bẹ̀lọ́n tó pọ̀ ọlọ́mbà ń fọ́ ọkàn mi máa ọlọ́mbà mi fi ọkàn mi báyẹ̀ lórí ẹ̀sìn Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so níbi tí ọkàn pàtàkì tó pàtàkì tó ẹni tí ọkàn rẹ̀ bá máa dọ́dọ̀ ọlọ́mbà nìkan ọ̀nà ni ó là lọ́wọ́ fi sọ fún ayé pé ní yawma la yanfa'u malun wala banun إلا من أتى الله بقلب سليم ọkàn tó mọ́ kàngakànga onìkan ni ó láwájú ọlọ́wọ́n bá ọkàn wo ló mọ́ kàngakànga ọkàn tí la ilaha illallah muhammadun rasulullah tó tó jókòó pẹ́tẹ́pẹ́ rẹ̀ sínú ọkàn náà pẹ̀lú ọkàn la ilaha illallah yìí muhammadun rasulullah yìí ó ní zina yóò fi jẹ́ nǹkan tó kórìíra jù gbájú ẹ̀ jìbìtì ìjàmbá àmáànà gbàfúnisọ́dọ̀ àfihàtúnisọ́ ìjọwọ́ ọmọ òrukàn ìmọ̀ agbowó ilé àtàwọn oríṣiríṣi oríṣiríṣi àwọn kàbáìrí kàbáìrí ẹ̀ṣẹ̀ pẹ̀lú la ilaha muhammadu rasulullah èyàn lè jìnà sí sí gbogbo ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn algíbà ìmá sọ̀rọ̀ ẹ̀yìn ìmá sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni lẹ́yìn kabiratun alkabair ìyá ńláńlá ẹ̀ṣẹ̀ ni ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lọ́rọ̀ rẹ̀ kọ́ máa bá wọn ni wípé ní kájìnà kéèyàn á máa sọ̀rọ̀ ọmọ àyẹ́ ẹni ẹnìkejì lẹ́yìn pẹ̀lú tí ọkàn rẹ̀ ó kọ̀ tó bá gbọ́ tó bá gbọ́ wọ́n wá bí ó ń ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ́là ní pé ní kí n táwọn ń sọ ohun sá pé ní àkíyèsí pé àwọn àdáparọ́ mà ń ṣe é ní a máa búyàn a máa tẹ̀ké a máa lu jìbìtì gbogbo táwọn sọ ohun ń ṣe é ní annabi sallallahu alaihi wasallam yìí pé ní inkana ti yí fàkọ́dì ìgbìtàbùtà tí ń bá ń bẹ́ẹ̀mẹ́ lóòótọ́ jẹ́ pé ẹ ti jẹ́ ara rẹ̀ lẹ́yìn nù àmọ́ tí ò bá wá sí ń bẹ̀ tẹ́pẹ́ ẹ̀ẹ́kà ń sọ tẹ́ ni àà fàkọ́dì bàhátà bùtán ẹ ti dáadáa parọ́ ma ẹ̀sẹ̀ di méjì ẹ̀sẹ̀ gíbà ẹ̀sẹ̀ dáadáa parọ́ ìkíní kejì ní kabiratun al-kabair méjọ ẹ̀ṣẹ̀ òun ni wọ́n tó gbogbo àwọn nǹkan wọ̀nyí qalbun salim yóò jìnà sí wọn so illa man ata Allah bi qalbin salim aláhàpá abẹ́lá nǹkan lọ́kọ́ bẹ̀rẹ̀ kọ̀ ń gẹ́rẹ̀ ẹnu gbígbóló ń ṣe rí àwọn àfáà túmọ̀ rẹ̀ wọ́n túmọ̀ rẹ̀ wọ́n sàlàyé lọ́nà tó pọ̀ baálé ilé tí ń ṣàbòsí fún ìyàwó ẹ̀ irú ọkà bẹ́ẹ̀ ń ṣàárẹ̀ ìyàwó ilé náà tó ná ń jàǹbá ọkọ rẹ̀ irú ọkà bẹ́ẹ̀ irú ọkà ìyàwó bẹ́ẹ̀ ń ṣàárẹ̀ tó bá pàdé ọlọ́run ọba pẹ̀lú irú ọkà bẹ́ẹ̀ kò pàdé ọlọ́run pẹ̀lú ọkà tó mọ́ o àti kéèyàn jìnà sí ọ̀gá ilé iṣẹ́ tí ń ṣàbòsí fún ọmọṣẹ́ rẹ̀ ọ̀gá iléèwé tí ń sàbòsí fún ọmọ sùkúù àáfàá tí ń sàbòsí fún ọmọ rẹ̀ àwọn akéwẹ̀ gbogbo eléyìí ọkàn tó dọ̀tí òun náà ni ìbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́nkọ́ sọ wà ní inú ọkàn tí tó dọ̀tí tó wala taqraba hadhihi shajarata fatakuna min adh-dhalimin tí a bá ti ń súnmọ́ ẹni tí o tí ò dá tí ń bá rìn òun náà padà di wípé yóò jẹ̀gbẹ́ o pàtàkó náà mìíràn zalimin ìmá bá ẹni tí ò dá rìn èyí ń tọ̀ ń sàbòsí fún rárá rẹ̀ òun náà ni so anabi adam àti hawa ọlọ́run ní pé ká má sùn mọ́ igi kan ẹ wá wo ṣàìtọ́n ọlọ́run wá ń fi wá lára tó fa pẹ̀lú èsì pẹ̀lú ṣàìtọ́n ó ń fòwá lára ṣàìtọ́n wọ́n lọ bá hawa àti ànábí adam àti hawa yí pé fàyàzálà ọmọ ṣàìtọ́n àríhà ṣàìtọ́n kìí ta ìjà lára ọ̀njù mí ìwọ́n náà sọ pé ọ̀njù wọn ò fẹ́ wí lẹ́jọ́ ìjà lára èyí tán ìjà lára títí mi lára ṣàìtọ́n àgẹ́ǹsì adama kìí títà lára rẹ̀ wọ́n wá ń gbádùn ní ọgbà àlìjẹ́nà hmm. ó kó bá wọn àzáláwọn ma ṣẹ̀kọ́ ń kó bá ànábì adam àti hawa akọ́jáwọn ma mímọ́ káánà sí ó bá ṣokùnfà bọ́lọ̀wọ́n bá ti lé wọn jáde ó dàn ọlọ́wọ́n bá ti ní bá ìkìrájù sí ìdílé ṣùgbọ́n òun kọ́ ló lé wọn jáde ó ṣokùnfà ilé jáde adam àti hawa wàkóná àwọn ọba bá wá sọ wáyé pé ìbípò ìbípò ok aya mi tún bọ̀ wọ́n ni pé ìbípò a ọ̀sẹ̀ ilé ìjọ pé ní ìbípò báàbò fún lè báàbò nàdó yá ẹ̀tara jáde ẹ̀kú ọ̀nà náà so bára yín sọ̀tá náà ni bára yín sọ̀tá ọ̀nà ni pé ní kámọ̀sálẹ̀ فلما كفر قال إني أخا إني بريء منك إني أخاف الله رب العالمين أفجو الشيطان نو òní ò máa ní ò máa ní ò máa ṣe iṣẹ́ bú lọ́sọ̀ fún àwọn ẹni rẹ̀ yóò máa ṣe iṣẹ́ bú lọ́sọ̀ fún wọn títí tí wọ́n fi sì ṣe tí wọ́n fi sì nà ìgbẹ̀lú wa dé pé òun òun ṣàìtọ́nù òun kọ́ o òun tó ń bẹ̀rù ọlọ́run inni àkáfò a, èmi tí ń bẹ̀rù ọlọ́run ní bàrí omi ń káwò ìmọ̀ orí àpèjúwe yìí ẹ̀ráwọ̀ kàmẹ́ tí kòránì ma mú wá tẹ́ pé ní yóò tètè máa yí ọmọ nàìjíríà ní àbá dé tọlọ́pàá àbí kóòtù bóyá ẹni tí tó rán wọn àbí àwọn táwọn ọ̀ṣẹ́ kan náà tọ́pẹ́ ní ọ̀daràn ní gbogbo wọn wọ́n wá ráwọn àkàmú òun ráwọn àkàmú sẹ́rẹ̀ àtàrí mú sáyẹn pé ní <laughs> rọ́bà ní láti sọ létà lé lẹ́mọ́láyà ọ̀fọ́ kàfí náà láyà ràhámù náà àbílọ̀ ẹni tí ò ní bẹ̀rẹ̀ ọ̀nà lára wa ọlọ́run kó má tọwọ́ yà tẹ̀ ńgbò jáde oróyìn tójú ẹ̀rí bọ́wọ́ alágbà bá tẹ̀ ẹ́ áfikíníkà pa ọ lérí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lálágbà tí rẹ̀ bá ṣẹlẹ̀ àwọn tájọ́ lọ lè ṣiṣẹ́ búùn tọ́wọ́ padà wá sọ pé wọ́n rí wọn mú ẹ̀kọ́ àgbẹ̀ pé ní sọmọ eléyìí rí à òun kẹ̀ ẹ́ gbẹ́ mọ́mẹ́rí láti mara wa rí mi ò tí ẹ òun ò tí ẹ rí rí o kódà òun òrùn ẹ̀ kò rí tí ma lọ́pẹ́ ní àbó ṣí eré ní àbórí rẹ̀ dàrú ní àbólé ìmọ̀ nǹkan tó ń sọsá òun ò mọ́ rí o ní ìjọ lọ sí jẹ́bú náà àbígbà míì tó ẹ pé ní àwọn àkátá máa ń rán àwọn àkánṣẹ́ pẹ̀lẹ́ ṣe ń báyìí pé ká lè falágbájá náà ká lè ṣe nǹkan tán ní ká lè ṣe fún wọn bọ́lọ̀bá ní kọ́wọ́ tẹ̀ wọ́n wọ́n bá ní ká káńtà jẹ́jẹ́ lágbájá lọ́rọ̀ àwọn tán bá pè lágbájá dé tí òun ni pé òun àbọ̀ orí òun dáadáa yẹ kó wọn sí fìlà yẹ kó yọ gíláàsì lójú gbọ́dọ̀ àti pàdé rí àwọn ò máa rí o kódà wọn ò fẹ́ máa rí ká màsálì ṣe nínú كمثال الشيطان إذ قال الإنسان يكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين إذ الشيطان يوم أصفان وإن يقول شبايو نصفان يقول جالي سيزيلا كوجة لجبتي آه، وذا يقول وإن قمدان نشيف وإن تشيف أزاكتيف وإن أزاكتيف كنيكا وإن كنيكا وإن داركتور حدورو وي <laughs> وكانا تكوجلانا kò sí tí ó ṣẹlẹ̀ ìbá àkànnà náà foríjì ń tọ́kàn ṣe ni wípé ní wọ́n bá kó jẹ má kò díẹ̀ jẹ owó gidi tó tówó aláàpàá àwọn àkákí wíwẹ̀ lórílẹ̀-èdè yóò wọ́n ni pé owó gidi tó tówó in billions by the time graduate beyond by the time tọ́fi fún àwọn adájọ́ ní títí wọn by the time tọ́fi fún tọ́fi engage service àwọn lọ́yà náà àtàyìn tó fi rí àwọn bá àgándòsí bá àgándòsí bá àgándòsí so pẹ̀lẹ́ nìkan fún ọ níbi ẹ̀wọ̀n ọdún ọdún méjì wáyé tí fún àwọn lọ́yà lówó àwọn adájọ́ sùn ó lè máa postpone postpone ó lè máa sọ síwájú sọ síwájú gbà tí wọ́n bá fi fẹ́ parí ẹjọ́ tán so wọ́n wá fún ọlọ́dún méjìlá wọ́n wà ní pé ok níbo ló bẹ̀rẹ̀ ẹ̀ ó bẹ̀rẹ̀ 2010 ok 2010 ọ̀ṣọ́wó ó bẹ̀rẹ̀ ní ní December ok ọdún méjìlá so àwọn 2022 lónìí so àwà ní april òun ní kọlọ ọlọ́dún méjìlá so ìdí tí ń bá bọ́dá sí ni wọ́n ti ń bẹ́ ẹ̀rí pé oṣù tó kù gbélé ń já ni tó kọ́sà àti pé tó wá pọ̀ gan-an tọ́lọ́mọ́ tó ní kó tún wà ní káàmpù àwọn àgbà olè wọ́n bá tún ní pé ẹ̀wọ́ àforíjì hàn <laughs> ah, subhanallah ṣe rí àwọn olóṣèlú orílẹ̀-èdè tí wáyé pé ní ọkọ̀ wá tó ìmáni ìmáni tó ti jòkó kọ́dà wọ́n fẹ́ lè máa mú ẹlòmíì pé ẹ̀mọ́ dáa lóúnjẹ rí ìdájọ́ wọn ní bẹ ọkọ̀ tí wọ́n ń ṣe aburú débi wípé ní aburú àṣẹ àṣegbé kò ní fẹ́ ṣe wọ́n ń ṣe kéyìn ó ṣe àwọn kan ti kú kán rí látara nǹkan tí tẹ́ńtà ń ṣe àwọn kan ti kú látara pé ní ọkọ̀ ó jẹun ẹ gọ́vùnà ta ní kó máa mójú táràlú tí ń kó jẹ àwọn adájọ́ tó ń ti bí tó ń ti bí àwọn ẹ̀yà tí máa ń sọ pé àwọn adájọ́ wọ́n ń sojú ṣáájú tó náà tó ń ti bá ń sọ àwọn lọ́yà wọ́n ń sojú ṣáájú tó náà tó ń ti bẹ́ẹ̀ náà fún adájọ́ ẹ̀wọ̀n fún àwọn kan ẹ̀pẹ́ conflict ni wọ́n ẹni tábà ti conflict náà òfin Nàìjíríà tó tábà sọ wípé ní ẹ̀kan lọ kán lọ pé wọ́n tó kù kìí sí nọ́mbà ẹ̀wọ̀n gẹ́gẹ́ kọ́ ní wàhálà in ti legal implication tó wà lórí national pardon òun ni kọ́tí mo ṣe rí ní ìtìmọ̀ ní wípé ní kàyáómín wọ́làdá tí òun má òmú òun ni pé wọ́n di àtúnbí gẹ́gẹ́ bí ìtàn bí wọn tó wọn ò lẹ́sẹ̀ kankan lárùn mọ́ àbẹ́lẹ́ àwọn bá dé àbẹ́lẹ́ àwọn bá Kuma má jẹ́ lẹ́wọ̀n oṣù olórí wa lórílẹ̀-èdè by implication ẹ̀nàbà tó lè fọ orí jìtìmọ̀ ní pé kó lè lè dàárẹ̀ orílẹ̀-èdè lè dàárẹ̀ so pé ẹ̀wọ̀n àkókò sí ìpẹ́ wọn yìí nǹkan kan ní wàhálà òní tó lè tẹ̀yìn rẹ̀ bọ́ eh, ó ṣe ní láàánú wípé a wà ní abẹ́ àwọn nǹkan tí wọn ò agbára àga wọn ọ̀túnnú ọlọ́bà lórí lẹ́lẹ́mí iná lè ń sáànà láyé tọ́gọ̀ ara ọ̀ságunà ṣẹ̀tọ́lọ́bà sí ìdára méjì fún yàn bọ́lọ̀wọ̀ bá sàánú rẹ̀ yóò tọ̀gá yóò tọ̀gá yóò tayọ àlà ìdẹ̀ra owó dúkìá tabua àti ìdẹ̀ra ipò méjèèjì à ẹlẹ́gẹ́ ni o ló kó bá pé yáwó náà o yóò jòkó yóò dìdí yóò rí pé àá òun náà so ó wá gbàgbé wípé ó ṣe pọ̀ tóun ẹnìkan ń bẹ tágbára tẹ̀ débi wípé ní tó bá fẹ́ kí gbogbo dúkìá wọn parẹ́ láì kátó ṣẹ́jú kápadé kún báyà náà ni kò rántí má kọ́rú nàgán òun náà bàgá èyí pé ní gbogbo tó ní dúkìá إنما أوتيته من علم على علم عند على علم عندي kọlọ́wọ́n bá yìí máa àwọn tó ń lọ́pọlọ tó ń nílà káyì sọ ọpọlọ ọ̀hún ló débẹ̀ sẹ̀ǹpá àwọn àwọn ń bẹ lónìí bóyá ipò kan ló bára rẹ̀ ni àbí owó kan lọ́lọ́ ní kó níní wọ́n ó máa bìlífù wípé ní ọgbà àwọn ló débẹ̀ ṣùgbọ́n ìbá lọ́dẹ̀ fún ẹ bá wá bùkátà kan lọ́dẹ̀ ní pé bọ̀tẹ̀yìn náà yìí náà máa gbìyànjú díẹ̀ díẹ̀ bó ṣe tó ń bá ń wọ́n máa ráwọn nǹkan náà tánà máa ń ti ọmọ láńké àbáta máa ń ti omi àbáta máa ń la igi ṣe mà rí ẹ̀ náà àlè sún máa rí nǹkan tí ó máa sọ wọn lójoojúmọ́ so because ó gbà wípé ọgbọ́n òun ló débẹ̀ so bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pàápàá jùlọ ní nàìjíríà tòní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jìbìtì ni. So, jìbìtì pàápàá jùlọ jìbìtì òṣèlú kọ́sù òun ló ní ọ̀nà ọ̀nà tó tètè mú àwọn èèyàn lówó ní àwọn òṣèlú ní ìsìn tó lábàtẹ̀ ní kó wí ní kíní kan àbí kódà bí òun wí ní gan lára ọgbọ́n tó máa ń dá ní wípé kódà lómi lè gba lóònù kúlò náà ní kúrò náà fẹ́ jẹ chairman pátì kan tó bá ti pátì kan tó lẹ́sẹ̀ ńlẹ̀ mi wọ́n láti máa gbọ́ kò sí bí wọ́n ṣe pin kò lè kàún but ògidì pé ó ti gba fọ́ọ̀mù ó padà pé gbogbo wọn jọ nípa àwọn fẹ́ ṣe consensus ìtàn pé àwọn òfẹ́nu kò gbogbo ẹni tó gba fọ́ọ̀mù pátápátá so àkọ́kọ́ náà wọ́n sanwó fọ́ọ̀mù rẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì wọ́n tún á wá ibi ọbẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan so business ni so ló ń fa tó pé ṣẹ̀ríà ní ṣẹ̀ríà ẹ̀ náà làwọn sọ pé ní gbogbo wa náà la máa àmàbí tí ọ̀nà ọ̀tà wa gan fún ara wàhálà ni wa bẹ́ẹ̀ni ká bá lóun àná ṣe ṣẹ̀yà lọ́la nísìn mùsùlùmí ò kọ́kọ́ káàkiri ká tó máa sọ ẹni tí èsè mùsùlùmí dáa ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà òtìbí tó wà nù nínú nínú ṣẹ̀ríà èèwọ̀ níwèé commercialize politics káwá sọ di business èèwọ̀ nínú ṣẹ̀ríà but òfin kófin tá ń lò láti commercialize ìsòsèlú because n bá ní 20 million ṣe pé èyí kọ̀kọ́ sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ń pè accessibility assignment Tokyo 20 million yìí bóun mo ṣe lè ṣe tí ó fi di yàtá sí million fàpèjúwe ẹ̀pẹ̀tọ́ bá bí àwọn ìdáre ní pé ẹlẹ́ṣẹ̀ mọ̀ bọ́rábà ẹlẹ́ going to partnership àbí kẹ́ lọ fún kẹ́ṣe kọ́mpínì àbí kẹ́ dálé iṣẹ́ lẹ̀ àbí kẹ́ máa tajà àbí kẹ́ ra kẹ̀kẹ́ náà fẹ́ kẹ́ wá gbé fún àwọn tí ó máa gùn so owó máa wọlé níbẹ̀ so tí bá ń wọlé iye báyìí bá ń wọlé lójoojúmọ́ pẹ̀lú ọgọ́rùn láàrin iye oṣù báyìí ẹ̀rí iye báyìí so ìwé táwọ̀ rò nínú ọ̀nà kanu ah, àwọn kí ni àwọn risky factors tó wà nínú àwọn kátàkàtàlẹ̀ so ẹ̀ẹ́fẹ́ lè gbégbá òṣèlú kẹ́yìn ló gba fọ́ọ̀mù kan yóò prọ́fìtì rẹ̀ ó ṣọ́ mọ́ rà ní tọ́ bá ti lè rà á tí wọ́n padà pè ń jòkó ẹ̀ẹ́dẹ́ kájọ kàfẹ́ mítìnì mú ni ẹ wá sínú ní o bó ni pé àwọn ẹ̀sìn bá dé ní o fọ́ọ̀dẹ̀ pé tàbí àpè mítìnì náà ni ṣùgbọ́n wọ́n ti sẹ́tù rẹ̀ owó òun lápẹ́ lóun ló gbà ó ti mọ̀ èyí tí ó ti tó ti àkírí lórí lórí loan interest yẹn so kò lóṣẹ̀ then ok bí bọ́ọ̀dù ilé iṣẹ́ kan ní ọ́fíìsì ni bí mẹ́mbà kìíní kan ọ́fíìsì ni wọ́n sáà mọ́ inna lillahi wa so abelong advice anabi sallallahu alaihi ni pé ní addu al-huquq allati alaykum wasallallahu alladhi lakum ẹ ṣe ojúṣe yín tó àwọn sojúṣe wa àmọ́ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ kọ́ mọ̀jára ó ní wá hmm, abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ mọ̀jára ó ní wá kọ́lọ́ mọ̀jára sàárẹ̀ kọ́lọ́ mọ̀jẹ̀ bí ó pa wá kọ́lọ́ nǹkan jẹ́ kárí dáadáa orílẹ̀-èdè ọ̀là gbogbo tí ń jẹ́ aburú nàìjíríà lọ́mọjà bá wọn rí àtàwa àti gbogbo fámìlì wa àtàrọmọdọ́mọ wa lákọ̀ọ́ṣọ́ ọlọ́wọ́n ọba ṣẹ̀tọ́n wọ́n fi fẹ́ iṣẹ́ bú lọ́sọ̀ọ́ ọmọ ìdẹ́ ènìyàn so yóò sì dín ní ọkàn débi wípé kò ní níbẹ̀rù kankan kò ní bẹ̀rù nǹkan kan ikú ṣàìsàn ti so òun ni alukuran ní ti ń ṣàlàyé fún wa yìí pé ọ̀tá wa òun ni ọ̀tá wa so ló fà á tí ó fi ṣokùnfà bọ́lọ̀ ṣe ní kí ọlọ́run ọba ó lé ádámà àti háwá òun ọgbà ìdẹ̀ra. títí ọ̀rọ̀ ní kò lakum fil ardi mustaqarrun ẹ máa lè sẹ̀mí lórí ilẹ̀ẹ́lẹ̀ ẹ sì máa gbádùn ṣùgbọ́n o ìláhìíní temporary ní gbogbo ìsẹ̀mí àti gbádùn lé ayé onígbèdéke ayé lọ́jọ́ ó lóṣù ó sì láago àwọn ìbánáwà sọ pé ní bàbá sí bàbá ti pò ó lè pẹ́ ayé tó wọ́n ní pàápẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ so àwọn lábìsánjò ní wípé ní kódà tí iṣẹ́ táàmà fi nága wo àṣà aláṣà àṣà òyìnbó tí òun ò tí ẹ̀mọ̀ pàǹbẹ̀ láyé kama wa nága wo tá dúró sí àṣà wa ní Yorùbá kéwú ó sàgbọ́ yí pé Yorùbá sọ fún wa wípé ní bàbá ti pò ó lè pẹ́ láyé tó àápẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ yí ni pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtumọ̀ ẹ̀ náà nù lẹ́yìn eléyìí olúwa wa sọ pé ní fatalaqa ádámù min rabbihi kalimatin fataba alayhi nígbà tí ádámù tó wá ronú pìwàdà tó náà rí pé áá wọ́n àti ṣàìfọ́n قلنا قلنا لآدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئت gbogbo ohun tó bá wù inú ọgbà dára ọgbà àlùjánnà ẹ̀ máa jẹ́ àyàfi igi ẹyọ ọ̀kan péré ẹlẹ́gbọ̀n igi mélòó nínú àlùjánnà àyèmáyé igi nífa àyèmáyé igi ní bẹ́ẹ̀bẹ́ àìmáyé ìgbádùn àìmáyé àníhárù àìmáyé akérèmọdò akérèmọdò oyin àbàtà ọtí wàrà omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wà ní pé gbogbo ẹni lẹ́tọ̀ọ́ sí àláàlì ni fún yín àláàlì ni fún yín àyàfi gí ẹyọ kan wáyé pé nígi ẹyọ ọ̀kan péré òun ni ó ma wá wúyàn ni ó ma wọ ọmọ èdè ènìyàn ṣe kí bó ṣe nílé ayé náà nù ẹ̀dàkùn ẹwọ ẹwọ ọ̀nà tí ṣẹ̀rí àálà kalẹ̀ tá máa fi ṣe kátà kárà tówó fi máa wọlé wọ́n kàtàkùn ní látàkùn lọ́mù wà lákùn bẹ́ẹ̀ ẹ má máa jẹ owó ara yín lọ́nà tí ò tọ́ ẹnu ọ̀nà tí ò tọ́hun ni wọ́n máa ń wọ ọmọ èdè ènìyàn ẹ má ba rìbá rìbá lẹ́lẹ́mí fi ń gbára ẹ má mutí àwọn tá ń ta ọtí àtẹnìkan sọ ní pé ah àbá tí ìbá ṣe pé bẹ̀rù ọlọ́run ọba òun náà ti tàrí tọ̀tí rí pé ah kí ni ń ta ó tà púpọ̀ pé àwọn máa ń rí owó ń bẹ̀ nǹkan sọ ń gbúlọ̀ rẹ̀ pé ní èyí tọ́tí kó sọ́ọ̀tì èyí ta ọtí kó wá sọ́ọ̀tì tó àmà tí ó tó fa ọlọ́run sí ní já àmà alhamdulillah rabbil alamin àmà tó fa ọlọ́run sí ní jẹ́ ká àmà tó rà bá wọn tààrí àti bá wọn mórí ọlọ́run sí ní jẹ́ ká lè dídì ẹ̀ láéláé but àwọn wo adúrú nǹkan tẹ́yàn lè mú tó jẹ́ halali kó wá jẹ́ nǹkan tí ò da ní ma wá wúyàn ẹnìkan bẹ nígbà tí ní àwọn ní bíbí tí wọ́n náà bá wọn polówó ọtí wọ́n nípa kí ó tí wọ́n náà ń bá wá débẹ̀ nǹkan ní pé ẹ́ tí ó sì lè listen sí yín báyìí ó burúkú ni <laughs> aláwàkúwà so ara iṣẹ́ àṣà ìtọ́nù yóò máa ṣiṣẹ́ ẹbú lọ́sọ̀ọ́ fáwọn ẹni rẹ̀ yóò máa ṣiṣẹ́ ẹbú lọ́sọ̀ọ́ fún àwọn èèyàn rẹ̀ so náà ìṣẹ́bẹ̀ lọ́n pé kọ́lọ́n kó yọ̀ǹda fóun kó wọn máa sẹ̀mí títí tọ́lọ́ fi pàyẹ́ àná ni mo bùn ọbẹ̀ tọ́ ó ń sàdéhùn pẹ̀lú ògbó tọ́lọ́wọ́n ọba òun náà ti máa yẹ pé ní òun ti di rọ̀jìm ẹni tá a máa lẹ̀ lóko aláìn ẹni tá a máa sẹ́pẹ̀lẹ́ òtò ní kakọ́ o òun máa lè jòkó ti àwọn ẹrú rẹ̀ ń sọ fọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ fún lè jòkó ti àwọn ẹrú rẹ̀ ní gbogbo ọ̀nà ló ti máa lè jòkó ti wọn ìfowóndò àwọn ni wọ́n kéré jù àwọn èèyàn àwọn akẹgbẹ́ àṣẹfà àwọn ni wọ́n pọ̀ jù àwọn ni wọ́n pọ̀ jù sọ̀rọ̀ ìtìlẹ̀ àti alìtara àsánákà ti kíyè sí oògùn bí òwò ṣe wí ẹ̀bá gbé ẹgbà lẹ́kṣà bí wà sí síbẹ̀ níìsín ìwé lẹ́rìí tó káńkà nìkan nìkan kan wá máa lo gbogbo gbogbo kọ́dà kọ́ mọ́kànrin sí i gbàtà bá rí ìtàjú mélòó kan àfà wọ́n ti lọ́mọ lẹ́yìn iṣẹ́ ìtàn sí rí nu kò wá síbi tí ò sí gbèsè ń bẹ láàrin àwọn ẹni ayé àwọn ẹni ayé bí iṣẹ́ ìtàn tó máa jòkó tì wọ́n bẹ́ẹ̀ náà ní máa jòkó ti àwọn ẹni alìkèyàmà náà àìpé ẹni alìkèyàmà òun yóò ti ní àjẹ́ ara ìta àgbàlérò pẹ̀lú àjára ní pé ní ìbẹ̀rù ọlọ́run àti ìmọ̀ ìtura lára ẹ̀ka bá ti ń rí bá ìṣẹ̀ ìtọ́ ni olófà tó ń ṣọ́lá tó máa ń fàdúrà púpọ̀ Allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinik sallallahu alaihi wasallam a'udhu billahi nínú ládàbí àdáàbò tìláwà gbogbo àtàwọn ti tẹ́ka Al-Kùránì ká máa ṣe gíní àwọn bóbi láì ní aṣe fún ọ̀nà jimmy kọ́sí kò síbi tí èyí jòkó déyàn sáfíkọ́nà lọ́ba lọ fẹ́ràn lójú ọ̀rẹ́ jòkó tí a mìí ní Al-Kùránì sáfí wà tí ló fẹ́ràn lè jòkó tí mi wà sí sáfí kọ́sá máa sọ̀rọ̀ lọ ní lè tí ń kò síbi tí èyí jòkó déyàn ṣàìfọ́n àwọn bóbi láì ní aṣe kíyàn máa wí ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì tó tẹ́lá kan bẹ tẹ́lá Ibn Qayyim rahimahullah tẹ̀lbísù ìbìlìs tẹ́lá náà dá sí gbogbo ọmọkéwó ká tẹ̀lbísù ìbìlìs ọ̀nà tí ìbìlìs máa bá kọ̀ǹfíìsì ní kálukú tẹ́pẹ́ tẹ́pẹ́ àpá àbálọ́ntọ̀ ọ̀hún túrú ìjà àpá ní kókó bá àti kí mọ̀mọ̀ ìpé ní àá so ìtọ́lọ̀wọ̀n bá wí tó jíṣẹ́ ńlá wíṣọ lọ́rùn sẹ́láwọn olè sọlọ́fì ní kí kéèyàn là ní níbi àbúrú rẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ àá burú ń bẹ lára rẹ̀ nígbà téèyàn títí bàbá ńlá wa àti yánlá táwa náà gbádùn bó ti bí gbádùn ti wá pọ̀ tó ẹnu gágá gágá ibi kan tí kò ráyìn ní kíkà má débẹ̀ ìgbẹ̀gbẹ̀ ló wá wò wọ́n ìṣẹ̀bà ìsọ̀ ní ṣẹ̀nà ìpé ẹwà wo nǹkan tó pọ̀ ṣàpé ní nǹkan tí kúránì kéèyàn máa ṣe tí kúránì kéèyàn máa ṣeun oníwà wo àwọn èèyàn ṣùkọ́lọ̀ kó sọ à ń bẹ̀ pàtàlákọ̀ adam min rabbi kalimatin tó lẹ́yìn wà sí tégbèrègbè tégbèrègbè tójú adam náà wá Ah, àbámọ̀ ọ̀bámá àbámọ̀ ọ̀bámá fatalaqa ádámù min rabbihi kalimatin ádámù náà ronúkúwàdà ronúkúwàdà ó sì túbá pàṣẹ ọ̀dọ̀ ọlọ́run ọba so kí ni ádámù ń wí nígbàtí rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna من الخاسرين ربنا إيه إرولان وباوا ربنا إرولان وباوا فأسمع تنتو سورة الفاتحة رب العالمين فرب ربهم nú àwọn orúkọ ọlọ́run tí wọ́n fi ń bẹ ọlọ́run ọba òní níbi ààyè ààyè ńláńlá tẹ́ pé èèyàn fẹ́ bẹ ọlọ́run pé ya Rabb ya Rabb ya Rabb ya Rabb òfurufú ìrọ̀lọ́run ọba mi ìrọ̀lọ́run ọba mi ìrọ̀lọ́run ọba mi kí ọlọ́run bá mi oríjì mi kẹ́mi sàlékún àánú mi so gbogbo àwọn ànábì ọlọ́ta bá ń gbọ́n bẹ lọ́wọ́ ọba rọ́bù mi so yìí náà yẹ pé ní qawluhu ta'ala rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ntí ádámà wínú fatalaqa ádámù min rabbihi kẹlìmáàtín gbólóhùn tọ́lọ́ bá fi ma ádámà pé kó máa wí kó lè bá rí ojú rí ọlọ́run kó lè bá rí àforíjìn ọlọ́run kó lè bá rí tútú bá ọlọ́run ọba òun náà ni rọ́bánà bọ̀lámná àǹfúsánà وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ìrò olúwa wa a fi sàbòsí fúnra wa bọ̀lámúnà fúnṣàná a sàbòsí fúnra wa bọ́ọ̀bá wá foríjìn wá olúwa wa kọ́ọ̀sì kẹwa è eh, àwà nú àwọn tí ó ṣòfò àwà nú àwọn tí ó ṣòfò tó eléyìí náà ni àdúà téèyàn máa ń ṣe gbogbo èèyàn tó náà ti fọ̀nà kan àbọ́nà kejì tí a ti ṣe kùránì sọ fún wa wípé ní kullu lazina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'an sọ fún àwọn tó yẹ pé ní wọ́n ti ṣe àṣejù nínú ẹ̀ṣẹ̀ wọ́n ti ṣe àṣejù tó pọ̀ nínú ẹ̀ṣẹ̀ àwọn ni ayakila àwọn ni banditi àwọn ni kidnapper àwọn ni irinṣẹ́ olóṣèlú wọ́n ti balẹ̀ jẹ́ tó pọ̀ alẹ́dínlẹ́tọ́fà làǹkóṣìhìn ọ̀pẹ̀lẹ́tàkìnà tó ní rahmatullah máa bá ronú tó wàdà ọmọjà kàmúnà ọmọjà kàmúnà kúrò nínú ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba pé ní rahmati wasaati kulla shay rahma èmi ọlọ́run ọba ìkẹ́ èmi ọlọ́run ọba ó gba gbogbo ó gba ìju gbogbo nǹkan lọ so ọlọ́run ọba ti tán àti tó bá láti gbà bá gbọ́n tó bá fẹ́ tó bá láti gbà tó tó bá gbogbo ẹni tí bá fẹ́ tó bá ọlọ́wọ́ bá ṣe tán wọ́n ṣe ọlọ́run tuntun náà nínú àdéhùn mi pé ní ata ibu nínú àdámbí kàmáàlá dámbà lẹ́wò gbogbo ẹni tó bá ronú pìwàdà inú tọkàn tó tó bá àpèjúwe rẹ̀ ó dà gẹ́gẹ́ tí tó náà tẹ́lọ́wọ́n bá rí ni o ata ibu nínú àdámbí kama la dhanba lahu so náà wọn ọ̀nà tẹ́ máa fi ń gba àtúbá wọn náà ni ká ṣe astaghfirullah alazim àtúbá ká sẹ́rí ọkàn wa ka lórí nǹkan tẹ́ ìtàn tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tàn ó kábàámà kó ti máa ṣe istighfaru lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lẹ́yìn náà anádámù aláàmà fásà kó máa banújẹ́ pé ah àti wá gbọ́ à torí ọlọ́run àwọn náà máa ń rán lè pààyàn àwọn náà máa ń rán lè dáná kó máa banújẹ́ ló fà bá ti ń rántí kó máa banújẹ́ kó máa banújẹ́ wàlá azimu àlá ádámìlà àwùdá ó sì ní wípé pẹ̀lú ògbọ́ ọlọ́run kó máa bẹ̀ lọ́n kọ́lọ́n kó tún máa jẹ́ kóun lè padà síbẹ̀ mọ́ láéláé tó eléyìí ní tútú bá léèlì tó tó bá tọ́ra wọn ẹkùn ni tubu ila Allahi tawbatan nasuha tó bá jẹ́ pé ní ọ̀ràn tẹ́ntọ̀ ń dá ó involve human rights ẹ̀tọ́ ọmọnìyàn ẹni tó ti jẹ káńsẹ́lọ̀ rí ẹni tó ti jẹ chairman rí àbọ̀ni tó ti jẹ oríṣiríṣi ipò tó ti jẹ yálà ipò òṣèlú ni àgbépò ọ́fíìsì ni àbí kò lè ṣẹ́ ni tó ti wá jàǹbá àmánà tí wọ́n fi tán rí kì í àwọn àfáàní rẹ̀ ni bẹ́ẹ̀ ó gbìyànjú kó tà hálálà ni pé kó rí wípé ní òun ó wá ìyọ̀ǹda àwọn tó ní ẹ̀tọ́ kó wá yọ̀ǹda àwọn tó ní ẹ̀tọ́ kó wá yọ̀nú wọn àwọn àfáà pé tí ò bá wá mọ̀ wọ́n mọ́ dúkìá wọn kó fi ṣe sàárà lóókọ wọn àṣẹṣà rí wípé ní òun bọ́pá ń bọ́sẹ̀ torí òní kọ́ o torí ọ̀la àlùkìyámà torí ìgbàwó torí ọ̀la àlùkìyámà tọ́lọ́wọ́ bá ti ròyìn ẹ̀ fún wa pé ní yọ́mọ̀ láyà nǹkan ò máa ló ń bẹ́ẹ̀ tí wọ́n lè lówó tó owó náà yóò wà useless yóò wà valueless owó náà wà valueless kò níwà yusuf ń tọ̀ wọn yọ́mọ̀ láyà fáwọ̀ máa lù wọ́lá bà náà ṣàpínkà ẹ̀mí tí a máa gbójúlẹ̀ láyé náà nù ṣàtọ́ bá wẹ̀yìn ọmọ ń bẹ owó sì ń bẹ ipò ń bẹ ọ̀tún gbogbo ẹ̀ kò ní wúlò mọ́ yọ́mọ̀ lẹ́kẹ̀yàmà nǹkan kan náà ní ó wúlò illa man atallaha bi qalbin salim so àìsí sọ ọkàn wo ni ọkàn tó mọ́ òun náà ni ọkàn tí la ilaha illallah muhammadun rasulullah tó jòkó síbẹ̀ tó sì ṣiṣẹ́ la ilaha illallah muhammadun rasulullah àbẹ̀lọ́n àlọ́n ti àtàwọn àdúrà táwọn àgbàlagbà máa ń ṣe ní fọ́lọ́n àrò rí lọ́njà sọ rí ìmọ̀ ń sọ fún gbogbo irú àwọn ọ̀dọ́ báyìí tọ́lọ́wọ́n ọba tó sì ti ṣe ìdáyà rẹ̀ fún wa tọ́lọ́ wọn bá fọ̀nà mọ̀ wá dákun ẹ̀jẹ̀ ká kún lọ́pọ̀lọpọ̀ ká máa tọrọ kọ́lọ́n kó sọ wa kó ń bí apadà sí ibú kọ́lọ́n kó yà wá kó ń bí apadà sí ibú kọ́lọ́n kó má jẹ́ ká lè ṣiṣẹ́ ìbúlọ̀sọ fúnra wa kọ́lọ́n kó yà wá ya mọ́tò mọ́tò kọ́lọ́n kó yà wá ya ìjọ rẹ̀ lójú àwa náà wá nìyí kí n wá rọrùn pé jọ́tọ̀ náà ti bí òun òun ò ṣe zìnà rí wà láì oore ni oore ni níbi àwùjọ tó yẹ pé ní wà very polluted èyí pé kọ́ dáa ó dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì náà wọn ò rí wí wọn wíwí kú yìí tó káwa wá dúpẹ́ pé wọn náà pé alihamudulilayi tọ́lọ́ wọn sànú wa àmọ́ wa bẹ lọ́hùn kọ́lọ́hùn kó jẹ́ ká ti aláyọ̀ àtàlà àti kọ́lọ́hùn kó jẹ́ ká gùn lẹ́mìí ẹ̀sìn lọ́dàpọ̀ àgbẹ̀ ọ́ jágùn lẹ́mìí ẹ̀sìn dákun dákun abẹ́ ọ́ mo wá ní ẹ̀mí gbogbo àtàláfíà ara wá jẹ́ kí àtìbàtàn wa ó dáa lọ́nkọ́ jẹ́ ká dáa lábọ̀ ọ̀njẹ́ á dáa lábọ̀ àdúrà ni táwọn àgbàlagbà máa ń ṣe ó ṣe pàtàkì púpọ̀ dákun jẹ́ á dáa lábọ̀ tó ká sì má jọra wa lójú ká má jọra wa lójú gbogbo àwọn tọ́lọ̀ ti ní lọ́nà kàbọ́nà méjì tó wọ́n ti ẹsẹ̀ wọn yẹ̀ ahọ́n wọn yẹ̀ ọlọ́run ọba rẹ́dí àti ìgbà tuntun bẹ́ẹ̀ ní kálukú o fatalaqa ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabu rahim so ọlọ́run tó gbà tó tó bá ádámà ọlọ́run ọba náà fi ń bẹ́ o ó sì rẹ́dí àti ìgbà tó tó bá gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá pátápátá tí ó bá tó bá irú yìí tó bàbá ńlá wa ádámà tó bá lọ́lọ́n قلنا kò ṣe rọrùn ربنا تقبل منا إنك أنت السميع العليم واغفر لنا يا ربنا يا رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها اللهم اهدنا ويسر هدى لنا اللهم اهدنا ويسر هدى لنا اللهم اهدنا ويسر هدى لنا يا ربنا يا رب العالمين اللهم ربنا تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا وسائر طاعاتنا اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم اغفر لنا واغفر لموتانا اللهم اغفر لآبائنا اللهم اغفر لأبنائنا اللهم واجعلهم لنا فرقا في الجنة يا ربنا يا رب العالمين اللهم آمنا في وطننا نيجيريا اللهم آمنا في وطننا نيجيريا اللهم آمنا في وطننا نيجيريا اللهم آمنا في ولايتنا اللهم آمنا في بيوتنا اللهم آمنا في قلوبنا اللهم آمنا في أنفسنا اللهم آمنا في أموالنا وفي ممتلكاتنا يا ربنا يا رب العالمين اللهم ووافق ولاة أمورنا لما تحب وترضاه اللهم وفقهم لما فيه صلاح البلاد والعباد يا ربنا يا رب العالمين اللهم أصلحنا وأصلح رجالنا وأصلح نساءنا وأصلح رؤساءنا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا اللهم ردنا اللهم ردنا إليك في نيجيريا ردا جميلا يا ربنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا, إلا أنت أستغفرك وأتوب إليك